dédé àsìkò yìí láti ìkànnì BGI TV ìròyìn àpapọ̀ ló ń dé sójú amóhùnmáwòrán yín lónìí tí í ṣọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 2022 olúwatóbilọ́ba fáṣùgbà bẹ̀m̀bẹ̀yẹkẹ lóníròyìn ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Sàràkí ti ké sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti má ṣe dìbò yan arúgbó kùjọ́kùjọ́ lọ́dún 2023 obìnrin tó pín epo bẹntiró nípínlẹ̀ èkó níbi ayẹyẹ rẹ̀ ni wọ́n ti rán lọ sí ẹ̀wọ̀n ọdún méjì. olóògbé prophet tb joshua ni ó ti kọ́kọ́ sàsọtẹ́lẹ̀ lórí ogun tó wáyé láàrin ilẹ̀ russia àti ukraine èèyàn tó ju àádọ́ta lọ ló ti gbẹ́mìí mì látọwọ́ àwọn agbébọn bákan náà ni wọ́n sọná sí ilé ìjọsìn ìyàwó ilé kan pínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ráwọ́ tó àtọkọ ẹ̀ fún jíjí ọmọ ọjọ́ mẹ́fà gbé oníròyìn kan ní orílẹ̀-èdè Nàìjíríà ló ti padà rí i wípé òun kọ́ ló ní àwọn ọmọ méjèèjì lẹ́yìn àyẹ̀wò DNA kí n tó mẹ́kọ̀ọ́rẹ́ rẹ̀ yẹn wá ẹ má gbàgbé ojú òpó youtube wa ẹ tẹ bàbá gbàgede mọ tv ẹ subscribe ẹ like ẹ kẹsẹ̀ pé fáwọn ẹlòmíì lójú òpó tẹ facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwòye adébáyọ̀ instagram wa ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ sàlẹ̀ amóhùnmáwòrán yìí lẹ́tẹ̀ láti fi kàn sí yàrá ìpolongo ọjà wa olúwatóbi lọ́ba fásùgbà bẹ̀m̀bẹ̀yẹkẹ lóníròyìn ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ ilé aṣòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀ rí bùkọ́lá sàràkí ló ti bẹ̀rẹ̀ sí í fi ọ̀rọ̀ àmàràn sóde fọ́rọ̀ àwọn orílẹ̀-èdè nàìjíríà láti má ṣe tún dìbò yan àgbàlagbà mọ́ lọ́dún 2023 sípò ààrẹ lórílẹ̀-èdè nàìjíríà sàràkí ló ní wípé èyí ò ní sunwọ̀n bí wọ́n bá dánrú ẹ̀ wò nítorí wípé ètò òdìbò gbogbogbò tó ń bọ̀ ló yẹ kí èèyàn fọpọlọ yan èèyàn sípò ó ṣàlàyé síwájú sí wípé ó sàn kí wọ́n sì múyàn láti apá ilẹ̀ yorùbá tí ṣẹ́kù ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ nàìjíríà bákan náà ló bẹ̀rẹ̀ sí pàrọwà fẹ́gbẹ́ òṣèlú people's democratic party pdp láti má ṣe múyàn láti apá bòmíì lórílẹ̀‐èdè ju apá ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ nàìjíríà lọ ó sọ eléyìí fóníròyìn látọ̀nu ẹni tí ṣe agbẹnusọ rẹ̀ ní ìlú abẹ́òkúta níbẹ̀ ló ti ṣàlàyé ipò tí nǹkan dé dúró tó sì wípé ń ṣe ni ó sàn láti má ṣe yan ẹnikẹ́ni tó bá ti kọjá ọgọ́ta ọdún sípò ààrẹ mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó ṣàfihàn wípé bẹ́ẹ̀ bá wo ààrẹ muhammadu buhari òun ló ń parí sáà rẹ̀ báyìí títí ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún twenty twenty three ní ẹni ọmọ ọdún mọ́kànlélọ́gọ́rin lẹ́yìn tó sì ní ojú tó kù díẹ̀ káàtó oníbẹ̀ẹ́ bá wo ẹni tí ń ṣe àtíkú abubakar tóun náà sì jẹ́ ẹni tí ń pètepèrò láti díje dupò ààrẹ ìròyìn fi yé ni wípé ó ti pé ọmọ ọdún márùndín ní ọgọ́rin báyìí lọ́wọ́ kan ní Tinubu níròyìn fi léde wípé ó ti pé yóò pé ọmọ àádọ́rin ọdún nígbà tí ó bá di oṣù tí ó bá di ọjọ́ kọkàndínní ọgbọ̀n oṣù kẹta ọdún yìí lọ́wọ́ kan náà ẹ̀wẹ̀ ní Bùkọ́lá lórí ṣàlàyé pé òun báyìí lòun ti ń wọ ọmọ ọdún mọ́kàndín ní ọgọ́ta báyìí. ìránṣẹ́ ọlọ́run kan eléyìí tó ti filẹ̀ ṣàṣọgbòrà báyìí wòlíì T.B. Joshua tẹ̀lé ìjọsìn Synagogue Church of All Nations tamil squan ó ní ó ti sọ̀rọ̀ ṣáájú kó tó di pé ó jẹ́ pé ọlọ́run wípé ogun kan ń bọ̀ láàrin ilẹ̀ Ukraine àti Russia TB Joshua òun ló gbẹ̀mímì lọ́jọ́ kẹfà oṣù kẹfà ọdún 2021 níbi tó ti ṣàlàyé pé ní orílẹ̀-èdè Ukraine àti Russia ogun kan yóò wáyé ní agbègbè náà ó ṣàlàyé ọ̀rọ̀ síwájú sí i léyìí tó sì jẹ́ lẹ́yìn ọjọ́ ọdún kẹjọ eléyìí tó ti sọ àsọtẹ́lẹ̀ náà lògùn náà tó bẹ̀rẹ̀ sí gbéra sọ báyìí léyìí tó ti bẹ̀rẹ̀ látọjọ́ kẹrìnlélógún oṣù kejì ọdún tá a wà nínú èyí lásìkò tílẹ̀ Russia lọ ń yabo ilẹ̀ Ukraine wọ́n wá ṣàlàyé pé ó ṣe pàtàkì ńgbà náà lọ́hùn wípé kán gbàdúrà fún ilẹ̀ Russia nítorí pé orí báwọn orílẹ̀-èdè kan dìde tako ilẹ̀ Russia lọ́kàn ló ti ní kí wọ́n gbàdúrà fún ààrẹ ilẹ̀ Russia nígbà náà lọ́hùn wípé kí irú àjálù burúkú bẹ́ẹ̀ kó má bàa wáyé sí ilẹ̀ náà ló ṣàlàyé lórí ẹ̀ ńgbà náà lọ́hùn-ún lọ́wọ́ kan náà ni ó jẹ́ wípé pẹ̀lú àgbéta àròyìn ló ń ṣàfihàn pé orílẹ̀-èdè amẹ́ríkà ló ti bẹ̀rẹ̀ sí wọ́gi lé àwọn nǹkan tó lè mú kí ọrọ̀ ajé ilẹ̀ russia túbọ̀ máa gbẹ́nu sókè sí ṣùgbọ́n mú kí nǹkan kó túbọ̀ fún wọn pẹpẹ lásìkò yìí ó ju àádọ́ta èèyàn lọ báyìí tó ti gbẹ́mìí mì ní ìpínlẹ̀ kaduna látọwọ́ àwọn agbébọn tẹ́nikẹ́ni ò mọ̀rí tí wọ́n ṣàkọlù sí àwọn agbègbè bíi mẹ́sàn-án kan níjọba ìbílẹ̀ Gíwá ní ìpínlẹ̀ Kaduna ẹni tí í ṣe agbẹnusọ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún ASP Mohammed Jalebi òun ló fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ tó ṣèlú wípé àwọn ò tí mọye èèyàn pàtó tó gbẹ̀mí níbi ìṣẹ̀lẹ̀ náà àmọ́ tó ní lóòótọ́ làwọn darandaran ṣàkọlù ságbègbè náà lọ́wọ́ kan náà ni ẹnìkan tó jẹ́ ará ọmọ fìgìláńtẹ́ ní agbègbè Bilalai eh, ló ṣàlàyé ọ̀rọ̀ ẹni tí ń ṣe Mansour Ibrahim ó ṣàlàyé pé àwọn agbébọn ọ̀hún gan ló jẹ́ pé wọ́n tún jó ilé ìjọsìn wọ́n sì jó ọ̀pọ̀lọpọ̀ lé tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn màálù tí ó ju bíi ọgọ́rùn-ún kan lọ tí wọ́n sì tún jí kó sá lọ ó bí ipò kan ṣe ní abúlé Bilalai lọ́wọ́ kan ló ní èèyàn bíi márùndínlógún ni wọ́n ti ṣekú pa lágbègbè náà ó ṣàlàyé pé láwọn agbègbè míì náà wọ́n tún ṣekú pààyàn láwọn abúlé míì eléyìí tí wọ́n sì ní àwọn tí wọ́n fara kááṣá ni wọ́n ti kó lọ sí ọgbà ìtọ́jú ti Ahmadu Bello eléyìí tí bẹ̀ ní Ṣìkà Zaria. ẹ̀wẹ̀ ń ṣe ni ìyàwó lẹ́kan àti ọkọ rẹ̀ lọ́wọ́ ti bàbá yìí fún bí wọ́n ti jí ọmọ ọjọ́ mẹ́fà gbé nípínlẹ̀ Ọ̀ṣun ìyàwó ilé kan ní ìlú ìwò nípínlẹ̀ ọ̀ṣun tó pẹ̀ ń jẹ́ Ganiyat Abbas àti ọkọ rẹ̀ ọlátúbọ̀sán lọ́wọ́ tẹ̀ síkún látọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìròyìn fi yé ni pé àwọn tọkọtaya yìí òun ló jẹ́ pé wọ́n ní ń ṣe ni kọmíṣánná ọlọ́pàá ló gbé ojú wọn sóde tí wọ́n sì ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò níta gbangba lóyún ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá níbi tí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun wálé ọlọ́kọ̀dé tó ti ṣàlàyé ọ̀rọ̀ níbẹ̀ ni wọ́n sọ pé wọ́n tún gbá àwọn afurasí míì náà mú tó jẹ́ alójìbìtì lójú òpó ayélujára méjì tó kọ wọn jẹ́ ọláolú james àti favour ige wọ́n ní àwọn afurasí mẹ́rin míì ni wọ́n tún jẹ́ àwọn adigunjalè tó kọ wọn jẹ́ àgbẹ̀bàkú david olúbùnmi adéwálé ọ̀dẹ́rìndé olúwaṣeun àti olúwaṣeun adéjúìgbé lọ́wọ́ kan náà wọ́n tún ní àwọn afurasí tí wọ́n ń sọ̀rọ̀ nípa wọn tó jẹ́ tọkọtaya ọ̀hún ní ọwọ́ tẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́kọ́ jí ọmọ gbé ní ọjọ́ kẹrìnlé ní ogún oṣù kẹta ọdún tá a wà nínú ẹ̀ yìí látọwọ́ ìyá ọlọ́mọ fúnra ẹ̀ tó kọ́ tiẹ̀ jẹ́jẹ̀mí láti Musa Ganiya ó ní ó jí ọmọ gbé nípa títan ìyálọ́mọ ọ̀hún pẹ̀lú bí ó ti gbé ògì fún un tó sì tún wá fún ìyálọ́mọ ní igba náírà láti lè fi ra àkàrà kó lè fi mu ògì náà àmọ́ lẹ́yìn ìgbà tí ojú pa fírí fẹ́rẹ́fẹ́ ló sáré gbé ọmọ náà sínú àpò tó sì gbé e sá lọ pẹ̀lú bí ọmọ náà ti ṣe bẹ́ẹ̀ ti ń sunkún tí sì ń ké pẹ̀lú àjọṣepọ̀ iṣẹ́ àjọ eléyìí tí ó ń gbógun ti ìwà ọ̀daràn nílùú tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣèwọ́de ni wọ́n ráwọ́ tó arábìnrin náà lójú ọ̀nà rẹ̀ sí ọ̀dọ̀ ọkọ àfẹ́sọ́nà rẹ̀ ọ̀hún eléyìí tí wọ́n jọ ń pètè pèrò láti jí ọmọ náà gbé kó tó di pé palaba wọn ṣẹ́gi tí wọ́n sì fojú wọn hàn dé. oníròyìn kan ní orílẹ̀-èdè nàìjíríà níbí ní èsì àgbéta DNA tí ń ṣàfihàn ẹni tó lọ́mọ ló ti fi hàn gẹ́gẹ́ bí ẹni tí kò ní ọmọ eléyìí tí wọ́n ti ń fojú wò gẹ́gẹ́ bí ọmọ ẹ̀ tẹ́lẹ̀ Kenadrick Kingsley Agbo tó jẹ́ oníròyìn àti òṣìṣẹ́ níléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ní Calabar ohun tí àwọn èèyàn tó ń pè ní Fada Kenny òun ló jẹ́ wípé wọ́n ti fi léde wípé ọmọ rẹ̀ méjì eléyìí tó bí láti bí ogún ọdún sẹ́yìn ló jẹ́ pé kì ṣe tiẹ̀ báyìí ó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ FAD ninety three point one FM eléyìí tí ń bẹ ní Calabar léyìí tí ó sì padà kéde ẹ̀ sóde lánàá òde yìí lójú òpó ayélujára léyìí tó ti sọ wípé òun kọ́ lòun padà ní àwọn ọmọ méjì eléyìí táwọn ayé ti ń mọ̀ mọ́ òun tẹ́lẹ̀ wípé ọmọ tòun ni wọ́n jẹ́ ó kéde ọ̀rọ̀ náà wípé ọmọ ọ̀hún tó jẹ́ pé Miriam Evaduk òun ni ó bí i fún òun ló jẹ́ pé kì í ṣe ọmọ òun lẹ́yìn àgbéta èsì tí ń ṣàyẹ̀wò fúnni nínú àgbétẹ̀ ẹ̀sìn náà ni wọ́n ti ṣàlàyé pé ń ṣe ni kò tiẹ̀ ní nǹkan kan tí ọmọ àwọn ọmọ náà tí wọ́n fi ṣèèṣì jọ pé bóyá òun ni bàbá wọn lọ́wọ́ kan náà ni Kennedy Kingsley Agbo eléyìí táwọn èèyàn mọ̀ sí Fada Kenny ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ń ṣe ni Anthony Duke àti Paul Duke táwọn èèyàn ń wò mọ́hun tó jẹ́ ìyá Miriam Eva Duke ni kì í ṣọmọ tòun lójú òpó ayélujára ti Facebook èyí ló pin ìròyìn àpapọ̀ afúntí dédé àsìkò yìí ṣùgbọ́n kí n tó máa lọ ẹ má gbàgbé ojú òpó youtube ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ subscribe ẹ like ẹ ẹ pín fáwọn ẹlòmíì kan mọ tẹ̀ ń gbádùn níkànnì yìí lọ́wọ́ kan náà ẹ bọ́ sójú òpó ti facebook ẹ tẹ gbàgede ìmọ̀ wìtí aláwìyé adébáyọ̀ lórí ti instagram ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tẹ̀sán wò lọ́wọ́ ìsàlẹ̀ amóhùnmáwòrán yín òun láti fi kàn sí yàrá ìpolongo ọjà wa ìròyìn ọ̀rìn ilé ẹ̀kan ṣe kí n tó máa lọ mo ti kà á fún yín pé Sàràkí ti ní káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà á má lọ́dún 2023 mo tún mú wá fún yín wípé ń ṣe ni obìnrin kan eléyìí tí ó epo bẹntiró ní ibi ayẹyẹ rẹ̀ nípínlẹ̀ Èkó ni wọ́n ti rán lọ sí ẹ̀wọ̀n ọdún méjì tí wọ́n ní tàbí kó san àwọn owó òtanràn tó wọ mílíọ̀nù náírà lọ́wọ́ kan náà lẹ́tún rí gbọ́ wípé wòlíì TB Joshua ti sọ wípé ogun fẹ́ wáyé tẹ́lẹ̀ nílẹ̀ Russia mo tún mú wá fún yín wípé èèyàn tó ju àádọ́ta lọ ni àwọn agbébọn ṣekú pa tí wọ́n sì jó ṣọ́ọ̀ṣì àtàwọn ilé nípínlẹ̀ Kaduna ẹ̀rí gbọ́ wípé ìyàwó ilé kan nípínlẹ̀ Ọ̀ṣun àtọkọ rẹ̀ ni wọ́n gbá mú ṣekún fún bí wọ́n ti jí ọmọ ọjọ́ mẹ́fà gbé ẹ̀ẹ́tún rí gbọ́ wípé